ti DSS three pẹ̀lú àwọn ìbéèrè àtẹ̀yìnwá tó la àwọn àkòrí mẹ́wàá kọjá lọ sí www.lenatop.radio lónìí gbogbo fóònù ló ń bá ṣiṣẹ́ ìpìlẹ̀ ẹ̀yà fóònù àwọn fóònù yàrá àti àwọn kọ̀ǹpútà kò jẹ dátà púpọ̀ rárá tó bá dẹ̀ wà lórí MTN ọ̀fẹ́ ní pátápátá láti lọ kiri lórí ayélujára àti láti kẹ́kọ̀ọ́ ìwọ kàn sí ẹ̀rọ àsáwákiri tó ń jẹ́ browser lórí fóònù rẹ báyìí kí o sì tẹ www.learnatom.radio sínú rẹ̀ data science nigeria pẹ̀lú àjọṣepọ̀ mastercard foundation ló gbé ètò ẹ̀kọ́ ilé kalẹ̀ jẹjẹ bẹẹ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀ kò jọ. àdàgbàdà afẹ́sáré rí ọ̀nọ́rẹ́bù wa ní ọ̀nọ́rẹ́bù tó gbayì ó yá ọ̀rẹ́ tẹ̀lé wa kíwọ náà wá mọyì ọ̀nọ́rẹ́bù tó gbayì. ìgbádùn dé. <laughs> àṣé gbogbo wa ni ọ̀nọ́rẹ́bù fẹ́ yẹ sí fún iṣẹ́ takuntakun tá à ń ṣe láwùjọ ah. jẹ́ kẹ́mi náà wá jọ yín lójú báyìí with the ọ̀nọ́rẹ́bù tó gbayì. ẹ eh? ìwọ náà gbọ́ ń pa ẹ̀ àtàgbàdà wàá gba ìdí ọ̀nọ́rẹ́bù. <laughs> Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní Sunday àkọ́kọ́ oṣù kẹfà twenty twenty one. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nílẹ̀ ìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé mo kí àwọn tá a jọ rìnrìn àjò náà láti adó lọ sábẹ́kúta a tún ti wà nílẹ̀ ìbàdàn báyìí. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé ìrìn àjò wa tèmi ó yàtọ̀. a máa rìn lẹ́yọ kọ̀ọ̀kan nítorí gbogbo àwọn tí olúwa fi ṣe alábòójútó àbí adarí lẹ́ka ìjọ kọ̀ọ̀kan láti kọ̀wé sí láti ìkànnì. nọmba one seraph Baba olórí cns unification worldwide tó túmọ̀ sí pé nọmba one seraph ẹni tó jẹ́ olórí pátápátá fún gbogbo unification cns church wọ́n wà nù studio pẹ̀lú wa lẹ́nu. màá dẹ̀ fi ààyè sílẹ̀ dáadáa gbogbo ìbéèrè tá a bá fẹ́ béèrè nípa ìjọ cns church gbogbo ẹ̀ pápátá ni mo fẹ́ ká béèrè. sóhun tẹ́ ẹ lè ṣe ni pé ẹ máa bá mi ṣíà ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ dẹ̀ wà nínú ilé ẹ̀ ń gbọ́ wa ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí ìkànnì Fresh FM Ìbàdàn àbí lórí YouTube wa tẹ́ bá ti wá join Fresh FM Ìbàdàn ẹ máa share ẹ̀ mo fẹ́ ká pe àwọn èèyàn púpọ̀ sórí ìrìn àjò yẹn. ẹ̀yin tẹ́ ti darapọ̀ pẹ̀lú wa ẹ máa share ẹ̀ dáadáa àwọn bàbá náà ló máa gbàdúrà fún wa níbẹ̀rẹ̀ wákàtí kan pẹ̀lú Ọlọ́run lètò anna with God kó tó di pé màá fà á lé bàbá pf wá lọ́wọ́ ní ìgbà tá a bá máa parí èmi náà ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ dàpọ̀ pẹ̀lú wa lórí àtẹ Facebook live ẹ̀yin náà ìbéèrè tẹ́ ẹ bá béèrè gbogbo ẹ̀ pápátá náà la máa bi bàbá tó túmọ̀ sí pé a àkókò kankan láti fi sílẹ̀ ṣùgbọ́n ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣí àì dáadáa kí gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọ̀rẹ́ kí wọ́n lè darapọ̀ pẹ̀lú wa. àlejò mi ni his most eminent doctor prophet apostu adégbòyèga alao bàbá olórí a fẹ́ lọ gbàdúrà ṣùgbọ́n ẹjẹ̀ ń sáré dọ̀dọ̀ dáre power of praise orúkọ tá a sinmi lé náà nìyẹn. láre power of praise ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí wòlíì ọlọ́run tó bá ń súre pẹ̀lú wa ẹ má gbàgbé mo ní kẹ́ ẹ bá mi ṣí ẹ̀ dáadáa fẹ́ káwọn yẹn darapọ̀ mọ́ ní àjò yẹn dáadáa. ọlọ́run gbogbo ẹ̀ra rẹ̀ ní ọba àgbáyé adúpẹ́ rẹ̀ ọ̀fẹ́ fún wa láti wà láyé láti wà láàyè àti oore ọ̀fẹ́tẹ́ fún gbogbo ẹ̀dẹ́jà láti rojú ráì láti máa sin ẹ̀gbọ́n pẹ̀ wá. àmín. ǹjẹ́ lórúkọ jésù àfi ètò náà sí yín lọ́wọ́ olówó ẹgbàkóso ń bọ̀. àmín. ẹ jẹ́ kí ètò náà kọjá sí fún ògo orúkọ yìí. àmín. àti fún bùkún gbogbo ilẹ̀ wa. àmín. ní orúkọ jésù kristi ni mo gbà ládùúrà. àmín àmín àmín lórúkọ jésù. ọ̀làwọ̀ àwọn bàbá náà ló máa dáhùn ìbéèrè tí máa béèrè ta ni gẹ́gẹ́ bí bàbá ṣe sọ wọ́n ní wòlíì àbí báwo la ṣe fẹ́ pè wọ́n adégbòyèga àlàó a má lọ síbẹ̀ yẹn ọmọ ìlú wo ni bàbá wa kí ni ohun tí bàbá lè sọ nípa ara wọn tó tí mo bá ní kí n máa sọ̀rọ̀ nípa biography bàbá àyè ń bọ̀ tá a máa sọ ṣùgbọ́n ní kúkúrú mo kàn fẹ́ kí àwọn dádì wa fúnra lára wọn kí wọ́n introduce ara wọn sí gbogbo èèyàn pátápátá tó ń gbọ́ wa. èmi ní ìránṣẹ́ gbogbo kérúbà àti sẹ́ráfù gbogbo àgbáyé ìjìbò la bí mi sí nípa bẹ́ẹ̀ ọmọ ìjìbò ni mí ṣùgbọ́n ilé olúbùṣe dáná sí ní Ifẹ̀ bàbá mi ti jáde wá àwọn bàbá bàbá wa so tó bá pọ́ méjì bò ní mi èsì wí tó bá rẹ̀ pé ilé olúbòṣe dìbò jẹ́ mi èsì sọ bákan náà ṣùgbọ́n ọba nàìjíríà dìbò jẹ́ mo ti pera ọba nàìjíríà láti ìdìbò Ọ̀ṣun state. gẹ́gẹ́ bí ìyànda àti oore ọ̀fẹ́ ọlọ́run ẹ ti tó ọmọ ọdún mélòó sáà mo rò pé tá a bá kà lédè ìjọba pínísínà mọ̀jẹ́ ìbọ̀dàgbà ọlọ́run ló sudan ni mo jọba ọdún mẹ́tàléníọgọ́rin. mẹ́tàléníọgọ́rin eighty three years mo mọ̀ pé ọlọ́run á ràn yín lọ́wọ́ láti lè tún dirú ipò tó lágbára báyìí mú bí olórí ìjọ kérúbù àti sẹ́ráfù káàkiri gbogbo àgbáyé àníkan tá a ní lọ́dọ̀ àwọn wòlíì kéékèèké míì gan tí wọ́n ti ẹ̀ dirú ipò mú ilé á ti kún o ìyàwó àtọmọ á pọ̀ rẹpẹtẹ o ìyàwó kan sọ fún mi mi lówó láti ní méjì. ẹ lówó láti ní méjì ẹni tó bá lówó ló ń fẹ́ yàwó méjì. tó bá dẹ̀ fẹ́ yọ̀ọ̀nù fún ara ẹ̀ lọ fẹ́ yàwó méjì ẹni tó bá láyà kò gbọ́dọ̀ dáwó. ẹ lówó ẹni tó bá ń fẹ́ yọ̀ọ̀nù fún rẹ̀ àwọn bí tẹ́ ẹ lọ yẹn. mi dẹ̀ tún láyà. àìláyà ẹ mo gba àìláyà yẹn. òun ò ní wàásù làwọn àdáwà wìgbọ́ tó ti dé sẹ́rọ̀. àwọn bàbá wa ti dán ìbéèrè mi wọ́n níyàwó kan làwọn ní torí pé àwọn ò láyà láti lè fẹ́ ìyàwó méjì torí àkókò wa gbogbo bí tá a dẹ̀ fẹ́ lọ ó pọ̀ rẹpẹtẹ àwọn ìjọ gbogbo ìjọ wọn ní àwọn iléèwé gbogbo ẹ̀ everything ṣé ìjọ kérúbù àti sẹ́ráfù mo rò pé ẹ̀yin lẹ lè dáhùn ẹ̀ gẹ́gẹ́ bí olórí pé ṣé ìjọ kérúbù àsíráfù náà ò létò bóyá bíi yunifásitì àbí gbogbo ẹ̀ fún àwọn ọmọ nínú ìjọ kérúbù àti síráfù. ẹ kí tẹ̀ tó dáhùn ló. kò yẹ kó díjú kan lọ. ti àdá àti adéètò fún yunifásitì wa pẹ̀lú láìpẹ́ adẹ̀jáde. ìran ọjọ́ iwájú ni àbí tó ti wà ńlẹ̀. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run kó tó di parí ọdún àdé yunifásitì wa tó pé ibi tá a ti gbẹ́sẹ̀ àti gbogbo ilé tá a máa kọ́ táwọn olùkọ́ máa gbé tẹ́yìn ó máa ti ṣe kẹ́kọ̀ọ́ gbẹ̀tì ó ti dúró lẹ́sìn ìwé ẹ̀rí láàrin lọ́dọ̀ ìjọba àpapọ̀ kódà kó yọ̀ọ̀dà rẹ̀ fún ọ tó bá ti yọ̀ọ̀dà rẹ̀ fún ọ àná gbẹ́sẹ̀ ni. ṣé kìí ṣe èyí tí ó jẹ́ pé owó ẹ̀ báyìí yóò jẹ́ gbáǹkọ gbì bí àwọn oríṣiríṣi tá à ń gbọ́. fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa orúkọ yunifásitì tí àdálẹ̀ pẹ̀lú àṣọlọ́ ni Moses Orimolade yunifásitì tó wà ní Omaran ní Kwara State àní jẹ́ yunifásitì tó máa gba million millions èyí táwọn olóyìnbó pé àní jẹ́ elisis university ajẹ́ ìbáṣọ pé àtolówó àti bẹ̀kúnnù ló lọ síbẹ̀ owó rẹ̀ kò ní dàbí tàwọn yòókù kọ́lọ́n kó rọ̀ wá lọ́wọ́. àmì ẹni ọ̀dà benefit tẹ́ tún fẹ́ mẹ́nuba ká tó kúrò lórí ọ̀rọ̀ yunifásitì. tí bá a ti ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ tó bá lọ sí àwọn ọmọ ilé tó bá lọ sí yunifásitì yẹn bá a ti ń gbèrò tàdé máa fi lélẹ̀ ni pé ẹ tó bá jáde yunifásitì yẹn kò ní nílò láti mọ̀ wáṣẹ́ tó bá ti jáde ó dáadáa ṣe tẹ̀sí lẹ́dìí gbogbo etí títí wá fi àtọ̀ sí púpọ̀ tó yunifásitì. ẹ bọ ẹ̀yin ló lórí báyìí nígbà tí yunifásitì bá bẹ̀rẹ̀ àbí ní ìkórìtà kan ẹ lè má jẹ́ olórí mọ́ kẹ́lòmíì ti jẹ́ olórí. a ti fi ìpìlẹ̀ lélẹ̀ òfin àti wàhálẹ̀ pé iye báyìí la gbọ́dọ̀ ban charge irú ẹ̀kọ́ bá dán gbọ́dọ̀ ban kọ́ àti pé gbogbo ètò tá a máa ṣe àfijẹ́ ká rọrùn pé tó bá jáde ń bẹ̀ kò ní nílò láti bu aṣẹ fúnra gbé ló ti bà ní àkọsílẹ̀ tó a jẹ́ òfófó ẹnikẹ́ni tọ́ba tọ́ba tọ́ba tẹsẹ̀ bọ́ bàtà bàbá olórí unification worldwide ah, tá a bá sọ pé unification ó túmọ̀ sí pé àwọn kan kóra wọn jọ àwọn wo ni wọ́n unite tá a fi sọ pé unification. a bẹ̀rẹ̀ ìrìnàjò ti pẹ́ dẹ̀ ṣùgbọ́n ní ọdún 1986 ló lọ́ọ́ sọ di ló sọ àládé òtítọ́ àwọn ìyá àjọ márùn ni a kóra wọn jọ pé ó ti tó gẹ́ ebi ni sacred ni ebi ni movement ni ebi ni society ni ebi ni tadant ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tó gẹ́ tìbí mọ́sọ̀rọ̀ dákìdí ńlẹ̀ wà tá à ń pinra yẹlẹyẹlẹ ìjà lòdè lórí ń dò ìgbà tí jáde parí làkúra àjọ àwa táwọn ẹ̀ ń bẹ̀ ṣe kò lóòkà a ní àwọn kan tó pé aláṣẹ pátápátá pé ní ecclesiastical council tó wà lẹ́kọ̀ọ́ àwọn ló ń ṣe àkóso gbogbo unification àtúni ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan a ní local government kọ̀ọ̀kan bákan náà tí a fi dà sílẹ̀ adẹ ní olórí ẹdẹ kan tí olójú olórí ẹtọkọjọ olórí màmá wa Captain Godwin Emmanuel nígbà tó gbèsè tó lọ bí àgbáre láfi bàbá wa ibos Afọlábí Ògúnkúnlé láfi ṣe olórí wa nígbà tó kó bẹ́ẹ̀ láfi bàbá wa ibẹ̀ Ọba Kísà lójú olórí nígbà tó gbèsè dé kan bí ọdún díẹ̀ sẹ́yìn látọ̀ pé ibi tí bọ́jọ́ bá dé wa kí wá kí ṣáájú wọn ṣùgbọ́n ìrànṣẹ́ lè bì fún wọn mi ò pera mi lórí ìrànṣẹ́ gbọ́ ni mo jẹ́. ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe tó inú mi tiẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe mẹ́nuba màmá Captain Abiodun nígbà tá à ń sọ̀tàn bàbá Mósè Orímọládé amẹ́nuba màmá Captain Abiodun gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ lọ sórí òkè ẹ̀mí nínú ìjọ nínú ìtàn ìjọ kérúbù àti séráfù lílọ sórí òkè ẹ̀mí yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí Adégbóyèga Àlàó ojú wo lẹ fi kọ́kọ́ wo ìyẹn ná kí lẹ̀yin rí láti sọ lé lórí kí dẹ̀ ni èrò yín kí ni lé lórí. lọ́dọ̀ kéde àlẹ́ sọ ìtàn kérúbù láàjẹ́ pé mọ orúkọ bàmọ́ wa Captain Abiodun Emmanuel wa ṣùgbọ́n ètò ẹ̀bí tá à ń tẹ́ àárín tẹ́ẹ̀rí káàkiri àìsàn dà pé ìsúkè tìbẹ̀ sì máa wọ̀ ọ́ hmm. dàbí bí a ṣe dálẹ̀ kọlọpọlọpọ ṣe ọ̀pọ̀lọpọ̀ fi ṣe jẹjẹ. owó máa ń wà ń bẹ táwọn mi bá parí òkè ẹ̀mí ẹlòmíà tún gòkè ẹ̀mí níjọ́ ìsọ̀kalẹ̀ ẹ̀mí ẹlòmíà tún gòkè ẹ̀mí títí parí ọdún ìjọ mi ẹ̀mí máa ń lọ lóríṣiríṣi ni. ẹ a ti ń gbé ìgbésẹ̀ lájẹ́ kí àwọn èèyàn mọ òtítọ́ yàtọ̀ sí èké kò ti pé ìgbà òkè ẹ̀mí òun ṣe tẹ́ gbọ́dọ̀ fi kékeré àwọn ìgbésẹ̀ tí ẹ̀tọ́ bá pò fẹ́ rìnrìn àjò ó tan rẹ̀ jẹ ni ìgbà tó lọ́ọ́ bá fẹ́ láti rìnrìn àjò ó ní ó ní gbèsè tí ọlọ́ọ̀bá kan fi hàn ṣùgbọ́n tí mo tọ́ sọ pé pé à ń lọ sókè ẹ̀bí à ń lọ sókè ẹ̀bí ọjọ́ méje ọjọ́ mẹ́wàá ọjọ́ mọ́kànlélógún ogún ọdún oṣù kan gbogbo yẹn bíi pípa tá a kàn fi ẹ tá a fẹ́ mi tá a fẹ́ mi ṣe tá a fi ń tàwọn èèyàn jẹ ni kò rí bẹ́ẹ̀ nínú ìwé ìfihàn ó ti ṣe mo ti lójú kan náà mo ti wà nínú ẹ̀mí ìwọ tó lọ dẹ́ kò ipò ní ma tó lọ jẹ́ wàá wà conscious but you be semi conscious ọba tó lọ ìka rẹ̀ ṣùgbọ́n òde wà ní ti ara mọ́ kò ipá kò ṣe dára kí ògùn kẹ̀bí kọ́lọ̀ tó bá sọ̀rọ̀. ẹlòmíì màmá mú déètì pé màá lọ orí òkè ẹ̀mí mi tátúpé gbogbo àwọn ọ̀rẹ́ mú lórí òkè ẹ̀mí ní parí oṣù twenty one days màá lọ gbogbo yín ni mo fẹ́ kẹ́ ẹ gbárùkù tì mí o mo ti ń sọ fún gbogbo ìjọ wa tó wà láàkóso pé ẹnikẹ́ni pé màá lọ sókè ẹ̀mí o màá lọ sókè ẹ̀mí o ẹ bá lọ ẹ bá dá lóhùn ẹ̀mí ọlọ́run kọ́ ló ń bá a sọ̀rọ̀ kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ lórí ọ̀rọ̀ alápòtí ẹ̀rí dé mo mọ̀ pé irú yín lẹ lè tàn mọ́lẹ̀ sí kò fẹ́ẹ̀ sí àlejò tí ó darapọ̀ tó jẹ́ ìjọ aláṣọ funfun tí mi kì í béèrè sáyẹn máa ń pè mí pé ká wá wo àwọn aláṣọ funfun tó bá ń gbé ẹ̀rí ṣé ní mílẹ́níọ̀n yìí ọ̀rọ̀ ẹlẹ́rìí dé kílẹ̀ yìí rí sí gẹ́gẹ́ bí olórí ìjọ kérúbù àti séráfù káàkiri gbogbo àgbáyé ẹni tí ó bá lo ọpọlọ rẹ̀ ẹtọ bá wẹ tán àárẹ ẹtàn ẹ lọ sínú ìwé Exodus orí kẹrìndínlọ́gbọ̀n kẹtàdínlọ́gbọ̀n kejìlọ́gbọ̀n àwọn igi tẹ́ fi tí olúwa pé kí bó ṣe máa fi ṣàpòtí ẹ̀rí gba àtẹ̀kù tó fi ṣe wọ́n ń pege ní igi acacia igi acacia yẹn kò sí láyé mọ́ ó ti wà extinct táwọn olóyìnbó bá ń sọ yẹ ìkíni ìkíni ìkejì àpótí ẹ̀rí tí bó ṣe gbé tó gbélé Joshua lọ́wọ́ nǹkan mẹ́rin lọ́wọ́ àbẹ́ òkúta méjìlá tẹ́ ọ́ ṣe àkàwé àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá tó kú òde Egypt mánà tí wọ́n jẹ lójú ọ̀dàn bí ègbò tí wọ́n ṣe léjìgbò lọ́sùn state ni ìkẹrìndé àpò ìkẹta òkúta ní wàhálà òfin mẹ́wàá márùn lẹ́gbẹ̀kì lẹ́gbẹ̀kì tí bó ṣe gbà lórí òkè Sinai ìkarùn ni ọ̀pá aróyìn tó rú dí ó so ewé tútù jáde ẹ wá bèè lọ́dà tó ṣe tí wọ́n bá tẹ̀sán pẹ́ lókùtà wọ́n rí òkúta méjìlá wọ́n lè lọ sàdé òkè ìrìbọ̀n ẹ̀dùn àràdé òkúta méjìlá yẹn wọ́n lè lọ sí èjìgbò tí wọ́n ti ń ṣe ègbò kí wọ́n ṣe ègbò bẹ́ẹ̀ oúnjẹ tí àwọn ọmọ ẹsẹ̀ jẹ́ nínú agéjù nìyẹn wọ́n lè rí wọ́n lè lọ sí Abẹ́òkúta kí wọ́n gbé àwọn bá gbẹ́dẹ̀gbẹ́dẹ̀ kí wọ́n gbé òkúta kí wọ́n dẹ̀ kó fi márùn sí márùn jẹ́ bẹ́ẹ̀ wà ṣùgbọ́n bí kò sí bí wọ́n ṣe rí igi gbígbẹ tó so tó so ewé tuntun jáde nígbà tó bá síbẹ̀ ẹni tí ọba ṣe padàdọ̀ kò ṣe padàdọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ síbẹ̀ ẹ bàjẹ́ kẹ́díkẹ́dí ń tọ́ ẹ̀jẹ̀ kò síbẹ̀ yẹn kìíní ìkejì gbà tí ọba Nebukadnezar tó ti lọ kó àpótí ẹ̀rí ní Jerusalem àmọ́ ibi tó kó sí bọ́dẹ̀ eléèdì níbodà ti rí wọn ìkarùn-ún tí mo sọ pé àpótí ẹ̀rí gbà ẹyọ kan ni níbo láti bẹ́jà ọfẹ́ tẹ́gbàrún sí kí láǹtà àwọn èèyàn jẹ tí ìmọ̀ẹ́rẹ̀ tó bá wà bẹ́ẹ̀ èmi náà jọ pàtí yorùbá máa jù sínú odò alálùbọ̀sà kọ́lá fún ìbàdàn bí odò àbódò ògùn pa odò ògùn pa máa lọ jọ̀pá ìbàdàn bá tẹ̀lé wọn níbi ẹ bá ti ẹni kẹ́sì fún kẹ́ fi igi gbígbẹ tó fún ewé tútù jáde. ṣùgbọ́n ẹ̀yin gẹ́gẹ́ bí olórí kí ẹ mọ̀ pé ẹ̀sọ́ ẹ ní ó tó bí ẹgbẹ̀rún ẹ ṣe ẹ wá ń wòran wọn níran ni ẹ mọ̀ pé kinní yìí ò dáa clayton gẹ́gẹ́ bí olórí tẹ wá àlá ẹ̀ sáwọn disciplinary committee àbáwọn tó lè máa mú wọn kiri tẹ bá sọ fọlọ́pàá pé àfàyè gba kinní nínú ìjọ wa wọ́n ń dọ̀tí wa ọlọ́pàá lè máa arrest wọn tẹ bá ti fòfin sí torí ẹ̀yin sọ outrightly pé kinní yìí kò bá bíbélì mu kò sì fìdí múlẹ̀ kílẹ̀tà wá àlàó ẹ̀ tá à ń wòran wọn. kódà nínú ìwé mímọ́ ọlọ́run jẹrìmáyà orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ní pípa tẹ́ bá dé ilẹ̀ ní Chelsea pọ̀ sí kì yóò sí àpótí ẹ̀rí ní àárín máa kì yóò gbọ́ lẹ́dùn bẹ́ẹ̀ a kì yóò ṣerú rẹ̀ ẹ tó bá ka bíbélì kẹ́kọ̀ọ́ máa ṣerú ẹ̀ inú àìmọ̀kan lọ́pọ̀lọpọ̀ ṣe nígbà mo sọ bó ṣe sọ bákan náà adé ń sọ fún àwọn tó bá jẹ́ àríwá ní unification àgbàrú bẹ́ẹ̀ nílẹ̀ Nàìjíríà òfin fẹ́nikẹ́ láti tó bá wù irú àwọn apẹtọ adáhùn pé cherubim and unification church of nigeria tó bá lọ dá cherubim and unification church international limited wọ́n ti yàtọ̀ sí òfin wò lè mú wọn hmm. tó bá jára àwọn tó wà láàrin wọn àgbà fún hmm. rárá wọn dẹ̀ ti bí iná ìmọ̀ kan náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe. ó dà ẹ jẹ́ ojú òpó sílẹ̀ zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven seven mẹ́rin one zero five nine plus two three four eight zero nine two two two one zero five nine ìyẹn fáwọn tó wà lókè òkun nìkan plus two three four eight zero nine two two two one zero five nine. hello nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà ah, ah, àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí. hello. hello sir Kale. o. god bless you sir kalẹ sir. ìgbésà ọlọ́wálé ni látàgọ́rẹ̀. yes sir. ẹ̀jọ̀ ọ̀rọ̀ ó ṣe àpótí ẹ̀rí ó ṣe àpótí ẹ̀rí ni mo fẹ́ dá sí sà. yes sir. ọ̀dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún ìmọ̀lẹ̀ tí wọ́n bá wa tàn sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n à ń wò pé àwọn kan unification àwọn kan independence àwọn kan sacred bọ̀rọ̀ látọ̀lẹ̀ kan pé wọ́n kọ́ sacred jọ sí abẹ́ unification ẹgbẹ́ ṣé wọ́n lè wá tẹ̀mọ́lẹ̀ sí ìgbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa níbi àkàmọ́ à ń tẹ̀lé ládùúgbò wa ni àwọn ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí wọ́n dẹ̀ máa ní eléyìí ṣàjọ̀dún ẹ̀rì ìyẹn ṣàjọ̀dún ẹ̀rì tó tí náà bàbá wa lè bá wa ṣe sí àárín yẹn tí gbogbo ọ̀kan tó ní máa ṣìnà ẹ̀ṣin gbẹnisàn. mo ti sọ fún yín ẹ tó bá tó bá bá ń ka bíbélì tó wà tèmi ń kà àpótí ẹ̀rí kò sí láyè sí mọ́ torí pé nígbà Jésù ti kú tó dàjíde tó tẹ̀jẹ̀ sílẹ̀ àpótí ẹ̀rí ò dé àdó láti lò mọ́ ní orúkọ Jésù Kristi ti Nazareth dìde kí o bá rìn ní Pétérù sọ. hello. hello ẹ tó bá ń gbà pòtí ẹ rí ẹ tó bá gbà pòtí ẹ rẹ bí pé ta ló lórí unification tí ọba dárúkọ bí ajákòókò sára wa nìyẹn. Hmm. hello. ẹ yí ohun fi ń pè wá sílẹ̀ ká lè gbọ́ra wa ta ló ń pè God bless you sir. báwo la ti máa mọ òótọ́ láàrin àwọn òtítọ́ àtàwọn onírọ́ lálùfà. wọ́n ní báwo la máa mọ òótọ́ láàrin àwọn tó ń sòótọ́ àtà hello a máa méjèèjì pọ̀ ẹ jẹ́ ká gba náà hello àwọn bàbá wa. olùgbé gbígbé wọn fún iṣẹ́ olúwa ìbéèrè mi fún wọn ni pé ní gbogbo ìgbà ni káìsì máa ń ṣẹlẹ̀ nínú kérúkú àǹtíra nítorí bẹ́ẹ̀ máa ń gbẹ̀yìn káìsì yẹn wọn ò fi ń yanjú bí káwọn kan gbà lọ nínú nínú ìjọ wọn má padà wá mọ́ wọn ní ní eh, instrument láti sọ gíláàsì ó yẹ kí bàbá gbé nǹkan kan wọ́n mẹ́jọ ìṣe ẹni torí ìjà kan ṣẹlẹ̀ tó serious tí mo wà àgbẹ̀ ọ títí tí bàbá yẹn fi jáde láyé wọn rí ìjà yẹn parí and kò dáa nínú sẹ́ńtọ̀. ta ló ń pè níbo lẹ ti ń pè wá sà. pè láti maryland ọlálẹ́kan oyèsókun lórúkọ ok sir god bless you sir bàbá máa dá yín lóhùn báyìí wọ́n á dá ẹ pẹ̀lú ti ẹni àkọ́kọ́ yẹn pé báwo la fẹ́ dá àwọn fake mọ̀ yàtọ̀. nípa èso wọn lẹ́ẹ̀ fi mọ̀ wọn ibikíbi tí wọ́n bá ti ń lo àbẹ́là pupa àbẹ́là gírínì àbẹ́là rẹ́ẹ̀dì àwọn ṣe wọ́n ṣe sẹ́ráfù tó wà lábẹ́ àkóso wa ẹ má bínú alo latin word kan kò ń kúlù nọ́mọ náà fàkìtọ̀ kò ń ṣe aṣọ ní omeke àlùfáà ibi tí wọ́n bá ń lo àbẹ́là oríṣi àbẹ́là ibẹ̀ kadu àbẹ́là ọlọ́yàn wọn ò ṣe sẹ́ráfù tí ó wà lákòóso wa bákan náà nípa ìjà tó bá ń wà nígbà gbogbo àwọn tí ń gbégi pé kẹ́nìkan pé èmi ni founder ọlọ́run nìkan náà ni founder nígbà tó bá dá sí church sílẹ̀ tó pè ní parent founder tó pé tó bá tó pé o sọ di eh, ohun dúkìá family nítorí báwo ló lè ṣe bí n báyìí ni ó ṣe nǹkan mi kò tí ì kú láyé ṣùgbọ́n lọ́dọ̀ wa ní unification gbogbo ìlà tí ń gbógun tì ẹlòmínú àìmọ̀kan ló ń ṣe ẹlòmínú àìmọ̀kan ló ń ta àbẹ́là gírín èmi náà ti tàn rí bó tí mo ń sọ pé kò sí ìkọ̀kọ́ bẹ̀ òfin gbogbo ẹ̀ ẹgbà tẹ́ ẹ bá dẹ̀ mọ òtítọ́ òtún aṣọ ìdí òmìnira ibi tíjà bá ti wà ẹ ká mọ̀ àbàbà sì bá parí rẹ̀ ẹlòmínú àìmọ̀kan ẹlòmínú ọ̀dájọ́ sílẹ̀ láti máa fi jẹun ìjọ ọlọ́run ṣe láti máa fi jẹun ìjọ ọlọ́run láti láti jèrè ẹ̀bí ni àtàtúntò àwọn èsì kúrò nínú èdè. ẹni ibi tí ìjà bá wà kí wọ́n jẹ́ kí ẹ bá lọ ṣé avenue wà bóyá tí wọ́n fi lè gẹ̀ẹ́tì platform tí wọ́n ti lè gẹ̀ẹ́tì bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó fẹ́ kẹ́ ẹ gbọ́ ní kíákíá kó tó di pé a di tọrọn fọ́ká lé ṣé platform yẹn wà ṣe lè sáré sọ́ba ẹ̀ ká lè tún gba ìpè àwọn tó ń pè wá. ẹ lè bá sí platform lórí social media olórí in council ẹ lè send ẹ sórí. social media wo ṣe facebook àbí. facebook whatsapp eh. and everything ẹ lè send ẹ síbẹ̀. olórí in council. olórí in council ẹ lè send ẹ sí youth forum ẹ lè send ẹ sí sí unification ẹ lè send ẹ sí gbogbo state ló ní gbogbo state federation la ní chapter sí. ṣé ẹ lè fi nọ́mbà whatsapp yín sílẹ̀. Si tó jẹ́ personal pé bóyá fẹ́ send message sí tí wọ́n fẹ́ láti dọ́wọ́ èèyàn ṣe lè fi yẹn sílẹ̀. mo lè fi ránṣẹ́ sí olóòtú létà tó lòdì àlọ́ torí pa afẹ́ tó twenty ten ló ṣe platform. ok tẹ bákan ti ṣe whatsapp ẹni ibi tẹ bá ti rí cns cns cns unification ló dé bá náà <laughs> ok ok sir ẹ jẹ́ ká tú ẹ jẹ́ ká gba ìpè bọ́ ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan nípa six and seven book of Moses àwọn kan ń lò ó tọ́dẹ̀ tún mú yan gan kí ni ohun tí ẹ̀yin lè sọ lé lórí kò sí tó jẹ́ sísà sẹ́bi púpọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá bàhúrú bàhúrú ọgbọ́n àti jẹun ni. ọgbọ́n àti jẹun ni wọ́n máa sọ wọ́n ní ìwé òkùnkùn ìwé àǹjọ̀nú ìwé kínní kan gbogbo ẹ̀ pé ẹ̀mí òkùnkùn ló fi ń control. mo rántí nìkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tẹ́lẹ̀ kan tá a sì facebook ọgbà sọ́dọ̀ mi wọ́n ti bá ti bá fọ́kàn àgbìnà ojú ẹ̀bọ̀ sáré simọ̀dẹ̀ ìjó kò sí tó jẹ́ sẹ́bi púpọ̀ bẹ̀sẹ̀ ọgbọ́n àtijọ́ náà gbogbo ẹ̀ ìyí ò sínú bíbélì ẹ̀ẹ́dẹ́kẹ́ tó bá ṣe kò ń ṣe ara wa. ẹ jẹ́ ká gba ìpè náà hello. ẹ ká lẹ́sà o. God bless you ma ẹ ká lẹ́mà. God bless you sir. amen. amen. ta ló ń pè ibo lẹ́sìn tí wàá mà. ẹ ẹ business mrs awosanya láti London. ok ma ìbéèrè wo lẹ ní fún àwọn bàbá mo kàn fẹ́ kí n pé ẹ kú ètò. yes ma. ètò yẹn máa ń dùn mọ́ mi nǹkan gidi ni. ẹ ṣe fún wa mo dẹ̀ kí àwọn dájú wa náà tí wọ́n wà lọ́dọ̀ yín ọlọ́run aṣagbára wọn dọ̀tun o. àmín. iṣẹ́ ìránṣẹ́ wọn kò ní bàjẹ́ lórúkọ jésù o. àmín. ẹ ṣe púpọ̀ ma god bless you ma. hello. hello ẹ kálẹ́ sir. ẹ kálẹ́ god bless you sir ọ̀gá evangelist adémọlá adékọ́lọ́sọ̀ láti ilẹ̀ olúje. yes sir. ondo state. à ń gbọ́ yín dáadáa sà. mo kí bàbá olórí. ẹ ṣe. ètò wọn kúṣẹ́ olúwa o. olúwa ló kúṣẹ́ wọ́n dẹ̀ fún pàdé àná gbọ́dọ̀ wà lọ́dọ̀ ọlọ́run tàbá wọn ṣe ìpàdé wọ́n dẹ̀ bá ọ̀sọ̀ lórí àpótí ẹ̀rí náà wọ́n ti bọ́ sí tẹnu alẹ́ tí pé àwọn olùlọ́wọ́ ti kò bá ìlànà bíbélì mu tó kò sí tó gbà àpótí ẹ̀rí wọ́n sọ láti ga àṣà ọ̀dọ̀ tó bá tó bá sọ̀rọ̀ yẹn tó akẹ́kọ̀ọ́ kúṣẹ́ olúwa wọn wà àtàgbà ọ̀dọ̀tún. láti kùsùn ní tọ́lá tìrẹ lóde kákẹ́ẹ̀tì. Thank Hello. Eyi ohun fi ń pè wá sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa ká lẹ́sà. ẹ kalẹ́ God bless you sir. yes sir. sweet láti akínmọ́. à ń gbọ́ yín dáadáa sà. ẹ ẹ sà ọlọ́run á máa sọgbára dọ̀tún o. àmín. ẹ̀mí ọlọ́run ò ní fi sílẹ̀. ẹ mo fẹ́ béèrè béèrè kan tó ti máa ń rumi lójú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn èèyàn máa ń gbé ọ̀rọ̀ bíbélì mo fẹ́ béèrè nínú old testament and new testament so ó máa ń jẹ́ kí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pé wọ́n sì máa ń practice àwọn kankan tó máa ń wà nínú old testament ẹ dáàbò kí ni àlàyé tẹ́ ẹ lè ṣe nígbà tó ṣe wípé fún àpẹẹrẹ wo bí ọ̀rọ̀ àpótí ẹ̀rí. ètò à ń gba pẹ́pẹ́yẹ a ti sọ̀rọ̀ àpótí ẹ̀rí bóyá bí pẹ́pẹ́yẹ gbogbo ẹ̀. gbogbo gbogbo ìyẹn gbogbo àwọn jésù sọ tí ó sọ mi di ọtí wáìnì tó ń jẹ́ kí àwọn èèyàn máa gbé sí ra ṣé wàá tó náà tún sọ omi dọ̀tí wáìnì ni. inú bíi pé wọ́n bí lè bù pé kì í ṣẹ̀ṣẹ̀ pé bóyá èèyàn mu palm wine ẹ mu èsì ẹsẹ pé ìyẹn bá mu ọtí. àwọn dáàdi ló ti yí àwọn ẹsẹ jẹ́ kí ọ̀dà faith wọn ló ti yí àwọn. ẹ jẹ́ kí sáyẹ́tà lò kò ń ṣe ẹ̀ṣẹ̀ láti máa mu sìgá ṣùgbọ́n tó á mu sìgá ó fẹ́ parẹ́ kékeré nìyẹn kò ń ṣe ẹ̀ṣẹ̀ láti máa mu ọtí tó á mu ọtí ó fẹ́ dábẹ́ ó fẹ́ ba ìgbésí ayé ẹ̀jẹ̀ ni tí ẹ̀ kò ṣe àṣegbà bíi ṣùgbọ́n ọmọ ọlọ́run kò yẹ kó bá kùwà tó lè bún ẹlòmíì kọsẹ̀ jésù sọ ti dìde wá wọn sọ̀rọ̀ irú ọtí ṣé ọtí ṣé ọtí ṣìdáàbù ló sọ dàdé àbí wáìnì oríṣiríṣi nínú ìwé ìbájẹ̀bọ̀n àtijọ́ jésù sọ pé òun ọ̀wà láti pọ̀ òfin rẹ bí kò sí láti bùn ṣe ṣùgbọ́n ètò yẹ kó mẹ́gbà tó ti tó fi ara ẹ̀ ṣe ìrúbọ nínú òfin bó ṣe pé tí àwọn ẹlẹ́sìn àwọn ọmọ ìyá mi lò pé táyà jẹ́ bá dẹ̀ lógùn ló fọ́lé ẹyin. E ìyẹn eye for eye ṣùgbọ́n gbà tó lásọ pé ká má fi ká má fi oró yan oró èyí ò da olúwa ti sọ fún wa ọbẹ̀ èdè àti fún ẹ̀ èyí da àtúntò abẹ́ lọ́wọ́ rẹ̀ ọtí mímu ò dára aláìmọ̀kan ní tó alámọ̀kan náà fi ń ṣera rẹ̀ ló pọ̀ jù ẹ tó mutí tí ò fi sílẹ̀ bọ́ bá tẹ̀ lówó lọ́jọ́ kan ló máa dá méjì lífà rẹ̀ ẹ tó mu sìgá gbọ́ ti ká sàbákì mọ́lẹ̀ amọ̀bìtà ara wa fáfàdé ara wa ni etí ọba dára tí ó. ẹjọ́ àgbà akọ yìí dájú ẹ̀ ló. hello sir God bless you sir. ọlọ́ àtàgbàrà dọ̀tun mo kí àwọn bàbá wa. ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni nípasẹ̀ ìjọ kérúbù oríṣiríṣi àwọn tá máa ń rí gẹ́gẹ́ bí àwọn nǹkan bíi dúdú nǹkan kan bí a sọ pé bí àwọn nǹkan bíi àjọpọ̀ ǹjẹ́ ǹjẹ́ a yẹn tọ̀nà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí bí bàbá bí bàbá Mósè Olúwadáde ṣe ṣé a lè ẹ̀ lọ́wọ́ bàbá àti báwo jọ mo fẹ́ là wá lọ́yẹ̀ lórí yìí. gbogbo tọ̀pọ̀lọpọ̀ ṣe kò ṣe tó bá pẹrẹ di síráfù ló jẹ́ síráfù gbogbo ẹ tó wòlíì kan ló jẹ́ wòlíì bó ṣe là tó fi lélẹ̀ lé wa lọ tẹ́bi náà ṣe tí mo tún wádìí dáadáa Mósè ò fi ewé àti egbò sórí àdúrà mi sọ bí dógóyàrú mọ́ síbi gbọ́ o Mósè ò fi ẹran pípa sórí àdúrà kò fi àbẹ́lẹ̀ ọlọ́yẹ̀ sínú àdúrà kò fi ẹ̀tùràrí àgàbàgebè sínú àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ntọ́ bá ti lòdì sí ntí Jésù fi lélẹ̀ tí àdá ń tẹ̀lé gbogbo ẹ̀tọ́ àpẹẹ̀dẹ́ aládùn àkọlọ́jẹ aládùúrà jẹ́ kí n sọ fẹ́ àwọn tó bá ṣe ayédèrú tá fẹ́ fi bá jẹun ó rọrùn fún wọn láti wọṣọ àdúrà látẹ̀yàn jẹ torí pé àwọn ẹ̀rọ mọ̀ pé agbára àánú àdúrà olùwádẹ́fẹ́ ohun pàtàkì lé àwọn aládùn àtọ́pọ̀lọpọ̀ òde so àwọn tó bá ṣùgbọ́n tí mo sọ fún gbogbo ẹ tó gbọ́ mi ni pé ntọ́ bá ti yàtọ̀ sí àbẹ́là funfun tó yàtọ̀ sí omi lásán tó yà sí òróró ẹ tó bá lò fún yín ẹ bá gbà lọ́wọ́ rẹ̀ ẹ tó bá pọ̀ ẹlòmíín lọ sórí tó fèdè fọ̀ kò pé ìbá fèdè fọ̀ ló jẹ́ wòlíì nípa ìṣe wọn lẹ́ẹ̀fì mọ̀ wọn tẹ bá ẹ̀yin náà lajú tẹ ojú bá lajú tójú bá tó bá farabalẹ̀ àrímú èso wọn lẹ́ẹ̀fì mọ̀ wọn àwọn tá a jẹ́ aládùúrà tí a mú nǹkan má dùúrà à ń láti lọ sí láti máa ṣètò sí àdúrà ká máa pẹyẹlé ká máa padà bá ká máa pẹran ìyẹn ti kó òdo ètò mọ́sọ̀ fìyẹlé a lọ́wọ́. àkókò ò bá wa ṣọ̀rẹ́ rárá rárá àkókò ò bá wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n ìbéèrè tí ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá nípa orílẹ̀-èdè nàìjíríà mo fẹ́ kọ́ sọ mẹ́sẹ̀gì wọn kó tó di pé màá ń dovà fún bàbá mi pf wa bẹ́ẹ̀ jẹ́ kí n sáré wo ìbéèrè tó wà lọ́wọ́ mi ná. and now tó ti dé òun mọ́ ní wàásù làwa fẹ́ gbọ́. Àdáwọ̀ wí gbọ́ tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ìbéèrè tó wà lọ́wọ́ mi òun náà máa bi bàbá kó tó di pé màá wá béèrè mẹ́sẹ̀ tán ní fórílẹ̀-èdè Nàìjíríà ó ní pé wọ́n ní white ni ẹ̀yìn wọ̀ pé oríṣiríṣi kọ́lọ̀ ẹlòmíà dé fìlà yẹ́lò á wọṣọ blue á lámùrè red téèyàn máa wò ó pé láì ṣe olóòṣà láì ṣe léegun pé kí lè rí sí àwọn kọ́lọ̀ yìí àbí kò sí nǹkan kan tó takò ohun tó ń kálukú bá ti rí kó wọ̀ ni. àwọn alásọwọ tó ń ṣàwọdún ẹ̀sìn sí àdẹ̀sí làwọn tó ń ṣerú rẹ̀ nígbà tí yòókù ń ṣẹ́gun tọwọ́ gírìn tó fi blue tó fi red tó fi pọn káàkiri àfaramọ́ gbó ṣùgbọ́n òun kálukú ní lábẹ́ òfin nàìjíríà tó bá wẹ̀ ló lè wọ̀ nítorí ẹ̀wọ̀n ló lè pera rẹ̀ ṣùgbọ́n ní àpapọ̀ unification cherubim and seraphim church of nigeria a lòdì sí ẹ tó bá dẹ̀ ti wọ àlùmọ̀ àmúlùmọ̀lẹ̀ ẹ̀bẹ̀ pé kò ń ṣara wa nìyẹn gẹ́gẹ́ bó sọ láti ṣáájú ààyè gba ọ̀bùn ọba ọ̀lẹ ní ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ lọ gborí ṣẹ́sìn àwọn ń pera ní cherubim and seraphim church of nigeria tọba tọba lọ sàbújá tọrọ pé cherubim and seraphim independent Ukrainian church of Nigeria òun ṣorúkọ amọ òfin fún láàyè ìjọba la mọ̀ bẹ́ẹ̀ kí ìjọba náà ẹ tọ́ba ti lo orúkọ ẹ tó wà bẹ́ẹ̀ ni ká jẹ́ kó orúkọ bíi pátápátá gbogbo àmúlùmọ́lá ẹ̀ kò ṣe ara wa àwọn àsáwọ̀ ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tọ̀ àwa a ò ní kọ̀tán bá wà á gbà sáà àárín wa nígbà bá rà tá àdẹ̀wọ̀ sọ̀rọ̀ tó ń dán fún wa ọ̀nà àchẹ́ǹjì ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa ti wheelchair tí mo ní a fẹ́ fún àwọn èèyàn mẹ́ta kan ẹnìkan respond láàrin ọ̀sẹ̀ tó kọ̀ jẹ́ pé ó send ten thousand naira ọlọ́run á bùkún ẹni náà lọ́pọ̀lọpọ̀ ẹni tí mo sọ pé ó pè mí pé òun fẹ́ fún wa ń wheelchair kan ní mọ́nà tán bóyá àwọn gbọ́ wa ní last week tó bá jẹ́ pọ́ gbọ́ wa lọ́sẹ̀ yìí kí wọ́n kọ̀ send message sí mi wọ́n làwọn fẹ́ fún wa ń wheelchair kan kí wá ló wá ṣẹlẹ̀ ni pé àwọn tèmi wá fẹ́ fún ní wheelchair bíi pé wheelchair ti wà lọ́wọ́ mi ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní pè mí táwọn oníkàwọn wá gbà mú ni ah wheelchair ẹyọkan forty five thousand ní ten thousand péré òun la ní nílẹ̀ so tá a bá rí ẹni tó fẹ́ support kí wọ́n ṣáà sẹ́ndì message sí mi àti woman tó ti promise wà lẹ́yọkan yẹn torí mo ti ẹ̀ ń sọ fún ẹnìkan tó ń yọ mí lẹ́nu ó máa ń wá sọ́fíìsì níbí mo ní ẹyọkan ti wà ńlẹ̀ ṣùgbọ́n ọkàn tí mo ló wà ńlẹ̀ gan àti ìrìgbé fún wọn so ẹjọ́ tabadẹ̀rẹ̀ ń tọ́ lọ́hún fi sí lọ́kàn láti support forty five thousand ló ń tẹ́yọ kan anything tẹ́ bá ní tabapu tẹ̀ papọ̀ nọ́mbà mi ni ẹ̀ṣá rich nọ́mbà tèmi zero eight zero three three two six eight eight four six text message ní kẹ́ ẹ send zero eight zero thirty three twenty six eighty eight forty six mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ máa bínú sí mi torí oríṣiríṣi messages la máa ń gbà ẹ má pè mí fóònù yẹn náà ni mò ń lò ẹ ẹ ṣá send message máa get back sí yín ọ̀pọ̀lọpọ̀ messages la máa ń gbà mo dẹ̀ máa ń sọ fún wọn outrightly wípé ètò prógráàmù kò fààyè sílẹ̀ bọ̀ ọ̀rọ̀ di ọ̀rọ̀ ẹ́stẹ́rì àmọ́ bóyá torí irú àkókò báyìí lọ́lọ́run ṣe jẹ́ ká wà níbí tá a dẹ̀ lè túmọ̀ sí níbẹ̀ ní àkókò mìíràn fóònù ni mò ń lo ẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí mẹ́sẹ̀gì ni mo ní kẹ́ ẹ send orí fóònù ni mo ti fẹ́ mú nǹkan tí mo fẹ́ lò ní àárín ọ̀sẹ̀ arábìnrin yẹn pè mí nígbà tó pè mí mo dẹ̀ wò ó láti three years nígbà tó jọ ọmọ ọdún mẹ́ta ló jẹ́ pé ó ti ní àìsàn ẹsẹ̀ ó dẹ̀ bá struggle ẹ wá máa wo ibi tí ọ̀rọ̀ yẹn ti touch mi tí mo ti fẹ́ ká dá sí ni pé nígbà tí ó di ya two thousand wọ́n lọ sọ hospital nígbà tí ẹsẹ̀ yẹn tó ń yọ lẹ́nu wọ́n ní sixty thousand lọ́ọ́ fi máa ṣe operation yẹn ó tún yé kọjá nísìnyí kò tiẹ̀ wá lè rìn mọ́ pain yẹn ni èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ pain yẹn ti pọ̀ jù àti x-ray àti gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ mi everything pàápàá ló wà lọ́wọ́ mi àánú gan ṣe mi ó ti pé twenty nine years báyìí but pain yẹn ti pọ̀ jù nǹkan tí wọ́n dẹ̀ kọ́ wọ́n ní ẹ má bínú o ẹ mọ̀ pé pásítọ̀ lèmi o varus deformity of the talus and calcaneus the metatarsals are medially deviated the fibula is poorly developed so ìnira yẹn ni mo fẹ́ kí àwọn NGO wa ni mo fẹ́ gbéṣẹ́ yìí kọ́kọ́ béèrè information ẹ̀ máa fún wọn ládírẹ́sì ìjẹ̀bú òde lẹ́ni yẹn wà àwọn NGO àwọn ọmọ ọlọ́run wà tí wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi tàbádẹ́rì individual tó fẹ́ ran arábìnrin yẹn lọ́wọ́ wọ́n ní five hundred thousand níbẹ̀ nǹkan tó jẹ́ sixty thousand tí wọ́n rí ń gbà yẹn but ó yìn manage ṣùgbọ́n kò sáàyè báyìí twenty nine years so ẹ jọ àní rí dààmú ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ àwọn NGOs foundations mo lè connect wọn kọ́kọ́ ràn lọ́wọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ dádì pẹ̀lú gbogbo ohun tó ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà mẹ́sẹ̀gì wo lẹ ní fún orílẹ̀‐èdè nàìjíríà báyìí láàrin ìṣẹ́jú kan sí méjì. àdúrà àdúrà àdúrà fún orílẹ̀-èdè nàìjíríà a sì láti gbàdúrà fún ààrẹ wa náà tẹ́ bá ti máa tẹ́tí lẹ́kọ̀ọ́ mo ń sọdún ìwé ìròyìn a ti ń gun gírí kọjú owó díẹ̀díẹ̀ intanet gbọ́dọ̀ ṣe pé ǹjẹ́ ọmọdé bá sọ pé ẹnu bàbá òun rùn lọ́bẹ̀rẹ̀ wàhálà ǹjọ́ ní ìpìlẹ̀ tí Amadu Bello bàbá wa bàbá wa Azikwe. àti chifa ọbáfẹ́mi wọlé nígbà tí àkóòdì ìpìlẹ̀ tẹ́ gbélé a lọ́wọ́ ní wàhálà ti bẹ̀rẹ̀ èyí tí a fi ń kóra jọ lé ayé ní òde ìsìn kò bọ́ kò bọ́ sí rárá. ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ìjọ ẹ máa ń láǹfààní láti bá àwọn olórí olórí yẹn ṣèpàdé ṣé ẹ ti jókòó pẹ̀lú ààrẹ láti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ̀sán àbí àwọn ọ̀rọ̀ míì ṣé ẹ ti ẹ̀ lórí ọ̀fẹ́ àti jókòó pẹ̀lú ààrẹ kó má jẹ́ pé ọ̀rọ̀ onínú pépà orí gbogbo ẹ̀ orí fọ́ọ̀nù mo ti lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan ní nǹkan bíi iṣẹ́ àbíndúta tí mo rí ààrẹ pàpà tí mo dẹ̀ sọ fún un ṣùgbọ́n dàbẹ́ pomi lọ́pọ̀ ju ọkà lọ kò dẹ̀ tí ì pẹ́ jù ìkíní kí kan má lọ ó yẹ kí ààrẹ bọ́ sórí rédíò kó nàìjíríà pé ogun tó ń jà wá mò ń mójútó ìkejì pé ká padà sí oko àárọ̀ tá a lè fi ipá àti ìkúkú mú aya àtọkọ gbé à ń láti padà sí oko àárọ̀ tí Amadu Bello Abáfẹ́mi Awólọ́wọ̀ àti zita fi gbélé ọlọ́tà pèdè federal eh, fe, fe, federalism fiscal federalism kí kéde ìjọba àpapọ̀ kí lókè òsì tó padà bọ́rùn àwọn agbára tó ń lò nǹkan bíi tàtí tẹ àìtẹlóde kan kó sórí ẹrù yẹn ti pọ̀jù fún kó dá padà sí sèbí ẹ ti wà tẹ́lẹ̀ kábàámọ̀ gbígbé àlàáfíà tá a bá ṣe yẹn ọlọ́mọ ọlọ́mọ jàkárí wàhálà dé ní nàìjíríà wa kò sẹ́ tó pé a fẹ́ pín ṣùgbọ́n ká má bàa pín ìgbésẹ̀ tó máa gbé mo ti sọ mo tẹ̀ tún sọ káàkiri lẹ́nu. ẹ jẹ́ ká ṣe báyìí bọ̀ ní ìṣẹ́jú kan ni o summary in english torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbọ́ yorùbá. I say we should go back to basics federal fiscal federalism where more power be devolved to the states so federal government carry less weight that's what we need the National Assembly cannot help us to achieve it because they will not want to lose the benefit they are gaining. That's human. But let's go back to regionalism as we have before. The presidency zones can then be combined to, to region, each of them having uh, more powers than what they give them to the defense and so on. The external affairs, yeah, the federal government, monetary affairs, federal government, and a few other one. But the other powers should be devoted to the state, and we will have peace. Okay. ẹ̀yin èèyàn wa nílé mo mọ̀ pé a máa fẹ́ ní nọ́mbà àwọn bàbá lọ́wọ́ nọ́mbà yín àwọn èèyàn lè fẹ́ pè yín personal number yín wọ́n lè fẹ́ kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àwọn nọ́mbà wo lọ́ lè pè yín sí. wọ́n lè pè lórí zero eight zero three. zero eight zero three. three eight zero three eight zero. nine one. nine one. four eight. four eight lẹ́ǹkan sí sà. zero eight zero three. zero eight zero three. three eight zero. three eight zero. ninety one forty eight. nine one four eight. ẹ̀yin èèyàn wa nílé nọ́mbà ti tèmi rè bóyá nípa ti wíìchìà àbí nípa tarábìnrin yẹn zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six god bless you all bàbá mi pray fún wa láti lè ṣe ìrànṣẹ́ kremik ọlọ́run ti rán bàbá sí wa. Christ revival miracle ni orí èṣù ti ń fọ́n. àti ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. ní orúkọ jésù ni mo tọ̀ àwọn èèyàn rẹ wá lónìí. in the name of jesus i come to your people today. bíbélì wípé ní orúkọ jésù ni kí gbogbo eku kó máa wólẹ̀. the bible says in the name of jesus all needs should bow. now. ǹjẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe ń jáde wá sí inú ayé àti ilé ní lọ́wọ́lọ́wọ́ yìí. now as the word of God is coming forth into everyone's ears and everyone's household now. gbogbo ohun tí kò ṣeé ṣe láyé rẹ ní orúkọ Jésù kò di ṣíṣe. everything that is impossible in your life may be possible now. lẹ̀kùn àánú kó máa ṣí sílẹ̀ fún yín lónìí ní orúkọ Jésù. may the door of mercy be open to every one of you now in the name of Jesus. ó ti rí bẹ́ẹ̀. It has been so. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ní ọ̀sẹ̀ tó kọjá ni mò ń bá yín sọ̀rọ̀ lórí ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú. Last week, I was explaining to you what you can do for your problems to be solved. Kò dẹ̀ sí ọ̀nà tí o lè gbé ọ̀rọ̀ rẹ gbà ju kó o súnmọ́ Ọlọ́run nínú àdúrà. And there is no other way for you rather than you to be closer to God in prayer. gbogbo àwọn alákìkanjú ìgbàgbọ́ nínú bíbélì kò sí ìṣòro kíṣòro tó dojúkọ ayé wọn tí kò ṣàì ní ìyanjú nípa pé wọ́n jẹ́ ẹni tí ó máa ń gbàdúrà. all prominent children of God and servants of God we know in the Bible that makes them to be popular it was that they were great prayer warriors. àwọn alákìkanjú ìgbàgbọ́ tí wọ́n lè gbé ọ̀rọ̀ ayé. ayé wọn tọ ọlọ́run lọ tí wọ́n fi àdúrà dojúkọ òkè ìṣòro ayé wọn tí òkè ìṣòro ayé wọn sì di pẹ̀tẹ́lẹ̀ bí olúwa bá lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe èyí dájúdájú ó lè ṣe fún ọ pẹ̀lú. Those that were zealous in faith and they relied on God and prayed unto God for the problems they went through and God solved their own problem. If God can do their own, then God can solve your problem also. Mo fẹ́ kó o mọ̀ dájú wípé ọ ọlọ́run máa ń gbọ́ àdúrà ó sì máa ń dáhùn àdúrà. I want you to know this for sure that God do answer prayers and he hears prayers. ṣùgbọ́n bí ènìyàn ò bá wá àyè fún àdúrà báwo ni ọlọ́run ti ṣe lè dáhùn àdúrà rẹ. But if one do not find enough time for prayer how will God hear and answer his prayer? aládùúrà ńlá ni Dávidi ọba nínú ìwé mímọ́. King David was a great prayer warrior in the scripture. ẹ tí ó wí nínú psalm fifty six verse nine. listen to what it says in psalm fifty six verse nine. lé ọjọ́ tí mo bá kígbe nígbà náà ni àwọn ọ̀tá mi yóò kẹ́yìndà èyí ni èmi mọ̀ nítorí pé ọlọ́run wà fún mi. When I cry unto thee, then shall my enemies turn back. This I know, for God is for me. Igbe tí Dábìdì ọba ń wí níbí ó ní gbígba àdúrà kíkan sí Olúwa. The cry King David is referring to in this verse is praying fervently unto God. Jeremiah thirty three verse three ohun tí ó wí ni pé kéèpè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 dáníẹ́lì orí kẹfà ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kejìlá. nígbà tí dáníẹ́lì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán ó wọ ilé rẹ̀ lọ a sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ ní síhà Jerúsálẹ́mù ó kúnlẹ̀ lí eékún rẹ̀ nígbà mẹ́ta lóòjọ́ ó gbàdúrà ó sì dúpẹ́ níwájú ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti máa ń ṣe nígbà àtijọ́ rí nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé wọ́n sì rí dáníẹ́lì ń gbàdúrà ó sì bẹ̀bẹ̀ níwájú ọlọ́run rẹ̀. When Daniel knew that the writing was signed, he went into his house and his windows being opened in his chamber toward Jerusalem. He kneeled upon his knees three times a day and prayed and gave thanks before his God as he did aforetime time. nígbà náà ni wọ́n wá wọ́n sì wí níwájú ọba ní ti àṣẹ ọba pé kò ṣe pé ìwọ fi ọwọ́ sínú ìwé pé ẹnìkan tí ó bá béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run tàbí lọ́wọ́ ènìyàn kan níwọ̀n ọgbọ̀n ọjọ́ bí kò ṣe lọ́wọ́ rẹ ọba pé a ó gbé e sọ sínú ihò kìnìún ọba sì dáhùn ó sì wí pé òtítọ́ di ọ̀ràn náà gẹ́gẹ́ bí òfin àwọn ará Médíà àti Páṣíà tí a kò gbọ́dọ̀ padà nígbà náà ni wọ́n dáhùn wọ́n sì wí níwájú ọba pé Daniel ọ̀kan nínú àwọn ọmọ ìgbèkùn Júdà kò kà ọ́ sí ọba àti àṣẹ nítorí èyí tí ìwọ fi ọwọ́ rẹ sínú ìwé ṣùgbọ́n ó ń gbàdúrà rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́. Then they came near and spake before the king concerning the king's decree. Hast thou not signed a decree that every man that shall ask a petition of any god or man within thirty days, save of thee, O king, shall be cast into the den of lions? The king answered and said, The thing is is true according to the law of the Medes and Persians, which uttereth not. Then answered they and said before the king, That Daniel, which is of the children of the captivity of Judah, regarded not thee, O king, nor the decree that thou hast signed, but maketh his petition three times a day. Verse twenty. Nígbà náà ni ọba dìde ilé àfẹ̀mọ́júbá ó sì yára kankan lọ sí ibi ihò kìnìún náà. Nígbà tí ó sì súnmọ́ ihò náà, ó fi ohùn rárá ẹkún kígbe sí dá dáníẹ́lì ọba dáhùn ó sì wí fún dáníẹ́lì pé dáníẹ́lì ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run rẹ ni tí wọ́n ń sìn láìsí mi ha lè gbà ọ́ lọ́wọ́ àwọn kìnìún bíi nígbà náà ni dáníẹ́lì wí fún ọba pé kí ọba kí ó pẹ́ ọlọ́run mi ti rán áńgẹ́lì rẹ̀ ó sì dí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára rárá gẹ́gẹ́ bí a ti rí mi láìlẹ́sẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ pẹ̀lú ọba èmi kò sì ṣe ohun búburú kan. Then the king arose very early in the morning and went in haste unto the den of lions. And when he came to the den, he cried with a lamentable voice unto Daniel. And the king spake and said to Daniel, O Daniel, servant of the living God, is thy God, whom thou servest continually, able to deliver thee from the lions? Then said Daniel unto the king, O king, live forever. My God God has sent his angel and hath shut the lions' mouth that they have hurt me not. For as much as before him innocency was found in me, and also before thee, O king, have I done no hurt. Ẹ wá gbọ́ ohun tí Darius ọba ṣe. Now let's observe what King Darius do. Mo ń sọ̀rọ̀ nípa ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú, òun ni kò jẹ́ aládùúà. I'm explaining to you what you can do for your problem to be be solved is for you to pray. ní ẹsẹ̀ twenty six títí dé twenty nine nígbà náà ni dárísì ọba kọ̀wé sí gbogbo ènìyàn orílẹ̀ àti èdè tí ó wà ní gbogbo ayé pé kí àlàáfíà kí ó máa bí sí fún yín. then King Darius wrote unto all people nations and languages that dwell in all the earth peace be multiplied unto you. mo pàṣẹ pé ní gbogbo ìgbèríko ìjọba mi kí àwọn ènìyàn kí ó máa wárìrì kí wọ́n sì máa bẹ̀rù níwájú Ọlọ́run karùn-ún nítorí pé òun ni ọlọ́run aláàyè òun sì dúró láéláé àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun ni àti agbára ìjọba rẹ̀ yóò sì wà títí dé òpin. And I make a decree that in every dominion of my kingdom men tremble and fear before the God of Daniel for he is the living God and steadfast forever and his kingdom that which shall not be destroyed and his dominion shall be even unto the end. ó ń gbani ó sì ń yọni ó sì ṣiṣẹ́ àmì àti ìyanu lé ọ̀run àti lé ayé ẹni tí ó gba Dáníẹ́lì là lọ́wọ́ àwọn kìnìún. He delivered and rescued and he worked signs and wonders in heaven and in earth who had delivered Daniel from the power of the lions. Bẹ́ẹ̀ni Dáníẹ́lì yìí sì ṣe rere ní ìgbà ìjọba Dariusi àti ní ìgbà ìjọba Kirusi ará Persia. So this Daniel prospered in the reign of Darius and in the reign of Cyrus the Persian. Ẹ wo ohun tí Daniel fi àdúrà ṣe nínú ayé rẹ̀. Look at what Daniel used prayer to achieve in his life. Ọ̀rọ̀ tiẹ̀ náà lè níyànjú tó o bá gbé ètò e Ọlọ́run lọ nínú àdúrà ní orúkọ Jésù Kristi. Your own case also can be settled with solution if you take it to God in prayer. Má ṣe gbàgbé pé Daniel ẹ̀ẹ̀mẹ́ta ló máa ń gbàdúrà sí Olúwa lójúmọ́. Do not forget that Daniel do pray unto God three times daily. Wáàyè ààyè fún àdúrà. Find time for prayer. Ìṣòro rẹ ní láti níyànjú dandan ni. And your problem will certainly be solved. Dáníẹ́lì gbé ọ̀rọ̀ rẹ̀ tọ̀ Ọlọ́run lọ nínú àdúrà. Daniel took his case before God in prayer. Nígbà tí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí wọ́n rọ̀gbà yí ayé rẹ̀ ká tí wọ́n parọ́ mọ́ ohun tí ò ṣe wọ́n ní ó ṣe níwájú ọba. when conspirators gather together against him to lie against him before the king. a mọ̀mọ́ sọ Daniel sínú wo Daniel was eventually dumped in the den of lions. nínú wo kìnìún ló mọ̀ tí padà wá di aláṣẹ nínú ìjọba Persia. from the den of lions he came out to become prominent in the government of Persia. nítorí pé ó ń gbàdúrà. simple simply because he do pray. bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí lónìí. so also I pray for all you my listeners of today. ẹ̀mí mímọ́ kó sọ ọ́ di aládùúrà. may the holy spirit turn you to a prayer warrior. ní orúkọ Jésù kí Ọlọ́run kó fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo ogun tí ó rọ̀gbà and may the Lord give you victory over all the problems that surrounds your life in the name of Jesus. kó jẹ́ ajagun ṣẹ́gun. and be a victor. kó o sì borí gbogbo ogun tí ó halẹ̀ mọ́. and overcome overcome all the problems that are threatening your life. ògo ni fún ọlọ́run ọ̀run. glory be to God in the highest. iléeṣẹ́ fresh fm gbogbo ogun tó ń dúnkokò mọ́ iléeṣẹ́ yìí ẹ máa gbiná dànù lórúkọ jésù. this station fresh fm every problem that is intimidating this station be born into ashes in the name of jesus. mo dúpẹ́ pé olúwa ti dáhùn àdúrà ó sì ti gbọ́ àdúrà mi. i thank God because God has answered our prayer and he has answered my prayer. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ó lè pè mí sí nọ́mbà yìí tó o bá sì wá rí pé nọ́mbà yìí ò tètè wọlé gbìyànjú kó o sẹ́ndì test sí inú nọ́mbà yìí kí n lè fún ọ ní èsì tí ó dára. attempt to call this number and if the number is not true you can test it so that I can give you a fantastic reply. pè mí sí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni wòlíì àti ajíhìnrere pf ọwá àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet P.F. Owa. The peace of God abide with you now and forever amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípojìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà àárọ̀ sí àgọ́ méjì tuesday bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà mẹ́fà àrọ̀lẹ́ sí aago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà àgbáyípo fún onírúurú oníkojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáago àwọn ìsìn wa ti ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm. one oh five point nine fm ọlọ́ta sọ́sẹ̀ máa yẹ kúrọ̀. ìròyìn àsìkò lóríṣiríṣi. mẹ́ta tún mẹ́ta ọ̀gbẹ́yìn níbẹ̀ ẹ̀fíṣẹ́. ọ̀nà fáwọn